ọmọ àǹtí mi come come closer hey mo mú fídíò kan wá fún yín eléyìí tún gbẹnu tán o ah ẹ sáà mọ Okoye Peter Okoye àwọn P square làwọn kan bá lọ lo fídíò àwọn ọmọ yahoo yahoo àwọn tó ń ṣe yahoo àwọn yahoo boys nọ́mbà lọ lóore lo àwọn app. kan tán máa fi ṣe àlùmọ́ǹjèrè ni mo fi sọ fún yín níjó ní tí àwọn èèyàn gbé voice note ti òbí jáde tí wọ́n lóbi tóbi dẹ́ẹ̀dì náà tí bàbá bàbá Oyèdèpọ̀ sọ pé kò í sà wọn ọ̀rọ̀ yẹn òjò tó bẹ̀rẹ̀ sí ní sakuléètì eh, níwùsì tí ò dáa kiri títí Okoye ti dádídé sí tí mo fẹ́ kẹ́ ẹ rí wípé eh, ìròyìn ẹlẹ́jẹ̀ wà ó dẹ̀ ti pọ̀ tó rọ́nà gbogbo ọ̀nà làwọn èèyàn ń gbà ti wówó nísìn ní àwọn nǹkan ṣẹlẹ̀ nǹkan kan ṣẹlẹ̀ tó jẹ́ wípé wọ́n lọ mú fọ́tò Okoye wọ́n lọ lo app kan tán fi ń ṣe tó yẹ pé ó dàbí pé òkòyè ni wọ́n fẹ́ fi gbá àwọn nǹkan ní pé kó san ọ̀pọ̀lọpọ̀ owó ṣùgbọ́n kí n má fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ wo mo fẹ́ kó wo fídíò yìí ẹ wà kí ẹ fún fáwọn ọmọ yahoo ìwọ tó bá jó lówó tó bá jẹ́ bọ̀rọ̀ kìíní kódà kó mọ̀ lówó sọ́ra o má jẹ́ kí wọ́n gbá ẹ má jẹ́ kán lù ẹ ní jìbìtì kán máa fún ohun èèyàn kan wọ́n mọ bọ́ ṣe ń clone ohun èèyàn tó dẹ̀ máa jó ohun ẹnìyẹn wọ́n mọ bọ́ ṣe ń clone ẹ fídíò tó jẹ́ pé ó máa dàbí pé nìyẹn ló ń sọ̀rọ̀ tí wọ́n máa rò pé o ti rí èèyàn kan o ti rárá lé ẹ ọmọ àǹtí mi ni ẹ̀gbọ́n mi ni ní Amẹ́ríkà ẹ àbúrò mi níbì kan sọ́ra rẹ má jẹ́ kí wọ́n tún ẹ gbowó lọ́wọ́ rẹ wà kíẹ́fù mo fẹ́ fídíò yìí wọ̀n mo fẹ́ kó o fara balẹ̀ kó fi sùúrù kó o wo fídíò ṣùgbọ́n sọ́ra o má jẹ́ kán gbẹ ayé ti lé nísìn o àwọn èèyàn ó gbọ́ ọ̀nà làwọn èèyàn fi ń wówó torí wípé ìlú òdà ìlú òdà èyí táwa gan ṣe nínú ìlú gan ti pọ̀ jù gbogbo nǹkan kọ́ ní ìjọba àwa gangan ṣe ra wa àwa gangan nira wa lára and we need to be very careful in anything in any way please watch this video and please share it and save life láti lè dá ẹ̀pẹ̀ mí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sí wípé kán má bàa lù wọ́n ní jìbìtì ara àti jìbìtì ẹ̀mí àti jìbìtì owó watch video okoye peter popular figure ni wọn olórin ni wọn àwọn ni piskẹ ìrìnrìnrìn mm, àwọn náà kọrin so kò wo nísìkò wo bọ́n ṣe ṣe thank you. somebody is pretending to be me so we're calling the person now let's find out. If it calls on audio, pick up the audio. Okay. Call him on audio. Call him on audio. He, he doesn't want to show his face. He's preparing that app to use it and call you. That's what he's preparing. Because he, the app says he really want to call you, so he's yeah. not going to pick. He's preparing the app. That's the phone number. I, don't, I, I have the, there are thousands of the number. I, I don't need it. How is that your profile picture? Go ahead. I'm calling him now. Quiet. But he doesn't want to pick up the video. Why? Um, because he will be the one that will call you with that app. Did they have the number? Yeah, yeah, yeah. Normally, normally when I call like this, it does, it does not pick. Immediately I drop the call. Because he will now use the app. He will use that app and call you. That's what he wants to do. Yes. Yes. Okay, so he's not picking up the video. Now he's telling me. He's telling me, "Are you done?" He's asking if he done sending the. Telling me you need to explain something. You're telling that. he's calling me now. Okay, pick, pick, pick, pick, pick, put on speaker. pick it. Put on speaker. Wait. Yes. Hello, my brother. I'm hearing. Hello, my brother. Can you can you? I'm, I'm hearing you. Yeah. Why you allow your village people to cut up with you? Which of my village Why you allow your... No, I asked you to go and make your payment so that you can get your alert and get your uh, your willing approved immediately. Okay? I have a show to attend this night. So try and make your payments. Let me get your willing approved this night, okay? Okay. Are you with me? You have nothing to worry about. Just calm down. I will put a smile on your face. Uh, no problem. Okay? No problem. Uh, no problem. Let me go and meet my brother. You see that now? You see? Somebody, I mean, I, he said he, he has, so he's claiming to be me that he has a show tonight. Yes, yes. Bro, Abuja. do you know what you will do? You know what you will do? Mm. Call him again. Eh? Tell yeah. him that you are, speak, you are with the repeater now. And watch what he will tell you. Go. Call him back again. Flash him. <laughs> Watch, just tell him, by the way, you are with the real Peter here. Which Peter is he talking about now? You see what he will tell you. He will cut off the phone. Try it. No, even if you call him now, he will not pick up until he will use that app and call you. He say he has a show tonight. You have nothing to worry about. So Peter Koye doesn't have anything to do. To be calling people to pay money into accounts, He won't pick. He will use the app and call you. He will not pick. Immediately, immediately I drop this call, He will call me. Yes. If he doesn't, when he picks now, tell him that hold on for somebody. Then may hear my voice. Then put the phone close to him. Let me talk to him. Um, uh, make sure he's on speaker. For put me, put me also on speaker. Huh? Okay. Watch how you sense. Watch. Let's deal with this guy. Hello, my brother. man behind him. Let me tell uh, you that say, girl behind him. See what I'm going to Hello? See what I'm going to do now. Let me tell you something. Hello? Let, let me tell you something. Hold on, hold on. Can you hear me? Let me tell you something. I can hear you. Go ahead, Peter. Okay. My brother, you're claiming to be me, huh? <laughs> you're claiming to be me. This is the real Peter Okoye. Speak, let me hear you. The authorities are tracing. The authority will catch you, I promise you. You're using my video to scam people, right? you <laughs> now come. <laughs> you see that now? You see? Now, now let me tell you something that baffles me here now. You see, how do how, do you see that video? Was that my voice? Hold on. Was the voice syncing with the video you were placing? How do people fall for the? I mean, I'm sorry for Facebook people. People, Facebook people are daft. I'm sorry to insult them. I might have a lot of fans there, but I'm sorry to say, some. Are you? Let me use the word. Some Facebook people are gullible people. How can someone call you and tell you you won? twenty thousand or you won hundred thousand, but you have to pay ten thousand before they can send you the money. Tell them to minus the ten thousand and send you the money. Now somebody claimed to be me. Now you see it now. Now let me give you an example. If you if you didn't know me or your sister did, didn't know me, let me just tell you what happened. You go on Twitter, go on social media and start reporting to the media that I stole your money, right? Right? That's what would have happened. I'm sorry for what happened to you, but be careful, guy. All right? Like I always tell people, If I call you and tell you my name is Toyin Elimelu and uh, I'm the owner of UBA and uh, you should bank all your money in UBA in, in, in a personal account, what are you gonna do? Are you gonna bank that money there? So guys, be careful. All right? be careful. Thank you, Queen. You guys, uh, talk to you guys later. Thank you. Right, Stay thank safe. You. You. Thank you. Thank you. Sure, I don't see him now. When I don't see him now. When I don't see him. These fraudsters, they will do anything. I'm innocent. Thank you.